ṣọlẹ ṣọlẹ ṣọlẹ ṣọlẹ means lays around ṣọlẹ means lays around àkókò àti ṣọlẹ kọ́ la wà àkókò àti ṣọ̀lẹ kọ́ la wà yìí